má fi àjọ mọ́ wa ọmọ wa ẹ má fi àjọ mọ́ wa ọmọ oníbùdó kò ṣe é fi àjẹ ẹ má fi àjẹ. ọmọ oníbùdó kò ṣe fi àjẹ ìjẹta ẹjẹ tẹtẹ ọmọdé dágúnró ìjẹtẹ jẹtẹtẹ mo ní ọmọdé dágúnró torí dágúnró kò ṣeé jẹ. ṣèkọ́ tó fi wa jẹ èmi á máa. Please, please come in. Easy. Welcome to my beautiful world. Ah, Shuri, beautiful place. Wow. It's Mumbere. This place is so nice. You can say that again. We can say me at the bomb, at in shayuri, at the manjari. So please make yourself comfortable. Feel free. Ileloa. Do you understand it? Let me take you to the side. Ah. Easy easy and great. Hi. Ah. Wow. You are so adorable. Thank you. You're welcome. Okay, so you tell me, what would you like me to offer you? Anything. Anything? Yeah. Anything is nothing. Okay, you just say it, cause so, and you will have it. Whatever you give to me is okay. Whatever I give to you. Oh my God. Kai. <laughs> okay, no problem. Um, ṣó máa fẹ́ràn láti No problem. No problem. So tell me, irú oúnjẹ wo gan-an ló fẹ́ jẹ? Ìwọ kò rọra sọ mi ìfẹ́ mọ ibi tó ń jẹ ti wá from any part of this world. I will prepare it for you, you will eat it, while they enjoy it to the fullest. So tell me. Anything you prepare for me. Ah, <sighs> you're so cool. Would you want noodles? No problem. No problem. Great. So, my best spice ẹ̀ help pẹ̀lú àwọn mẹ̀dẹ̀mẹ̀dẹ̀ oríṣiríṣi. Trust me, you will like it. Great. One minute. <sighs> Nígbà tí mo bá ń ṣe oúnjẹ yẹn lọ́wọ́, so that o kò ní jókòó without nothing. What would you like to drink? Kò tiẹ̀ máa fi yẹn tẹ́lẹ̀kùn kó yẹn tó dé. I don't have a problem with that. Anything. Still no problem. Yeah, no problem. <laughs> I like the fact that you use no problem. Nítorí ó dàbí pé ọmọ òrukàn tá à ń jẹ́ nínú ilé yìí ni. Inú ilé yìí àwa gangan là ń jẹ́ no problem. We don't have a problem. Sórí gbogbo nǹkan tá a bá fẹ́ we get it on a platter of gold. Kò sí stress kankan. Sórí irú mi bí mo ṣe wà tó bá rí pé mo làágùn wá jẹ́ pé àágùn wa jáde ní irú bíbá yìí ní bá sorry <laughs> sorry that's not what I mean tó bá rí pé mo lágùn I'm telling you á jẹ́ pé mo ṣẹ̀ṣẹ̀ jóúnjẹ tó gbóná mo ṣẹ̀ṣẹ̀ jóúnjẹ yẹn tán àágùn wa ṣẹ́ jáde lára mi and without stress màá ti tètè lọ take a fresh bath màá tún ti clear off so no problem yẹn gangan orúkọ wa ni relax yourself I'll get you the drink then I'll prepare your food. Okay. All in case you want to watch anything here you can change it to any channel that you like to watch i'll be right back all right i'll be right back <laughs> yeah eva oh, shit. yay Reba! Yeah, ready <laughs> to go. Good to go, good to go. Oh yeah. Kò jẹun tán, káwa múṣẹ́ lókùnkúndùn. pretty. Thank you. Um, Arani Otelewa, right? Yes. Hmm. Arano, uncle. Oh, in the kitchen. Okay. Whoa. You're beautiful. Thank you. máa fà sí i ó mọ kí yẹyẹ ẹyẹ ara kí ló ń bori wọ́n wà kéèyàn ti ń pè látàárọ̀ tó tó tó fi o kọ́kọ́ fi yẹn lẹ́nu kọ́kọ́ fi yẹn lẹ́nu wá níbo ló ti rẹ́jà ńlá tó wà ní sísìn rúmi. wọ́n ṣe ní nìyẹn ayé ò ní bàjẹ́ èmi kò rọra ń bọ̀ nílé ni mo pàdé ẹ̀ nínú estate tó kọ̀ dúró sí ẹnu ọ̀nà street tó máa tó yàwọ̀ nínú estate wa bá kọ́ pé àà ah, ah, káàrí bí iye mọ́jà yìí ọmọ wúre bá páàkì mọ́lẹ́gbẹ̀ẹ́ pé babe what's up nígbà tó máa sọ ibi tó ń lọ next street tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ló ń lọ. báwo ló ṣe wá dé báyìí. bí mi ṣe wò pé ẹ̀ẹ́n kàkà kí n jẹ́ kó lọ street yẹn àá ò gbọ́dọ̀ bọ́ mọ́ mi lọ́wọ́ mo ṣe pòpọ̀ nìyẹn gbiri tí mo gbé ilẹ̀ fún báyìí pé street tó ń lọ yìí kó tó débẹ̀ ọmọ ya two hours ni. ẹ wele. o ṣe kúkú tẹ̀lé mi kó kọ́kọ́ wá lọ feel free mo later gan mo lè mo lè gbé ẹ dé street yẹn bó ṣe accept mi yẹn gbà tí mo gbé wọnú mọ́tò báyìí tí mo mu sí lórí one two one two one two ah ó accept ó ní weekend yìí o èmi àtòun ni so lọ́wọ́ tí mo wà yìí kó kọ́kọ́ jẹun kó mọtí kí n ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ yáyáyáyá. Eh, eh, eh. all right calm down calm down àsìmọ́ máa pa ajá lọ́wọ́ fèmí yìí kí ló rí me and you don dey you don tey ah, ah. ọmọ tèmi ń wò yẹn mo ṣe wọlé ojú tó fi ń wò mí sẹ ojú kan máa ń dùn ló fi ń wò mí náà just give me sexy dey connect anyhow. o ò ní gbádùn ojú kan máa ń dùn orí burúkú o lẹ́ni tó ṣẹ̀ wọlé ń sìn torí ló ń fojú kọ́màndù wò èmi àti ẹ ti wà over two hours bójú ẹ̀ ṣe rí nìyẹn. ìṣèpọ̀ délé ni ìwọ náà pàdé ẹ̀. kò má tà bójú ẹ̀ ṣe rí nìyẹn jàre ìwọ tó ṣẹ̀ wọlé wá ló ń ṣojú kọ́màndù sí ẹ kò bójú ẹ̀ ṣe rí nìyẹn ọkàn ẹ ló ń sọ pé kọ́màndù ni lọ́dọ̀ ti tiẹ̀ ó natural kò yẹ máa mú. yé you know what i mean. Uh, sure to be bros ah mo dáná jigun jọ́nà kan ọmọ yẹn mọ́ bí abeg you know wetin you go do ẹ sáré bá mi connect enter kò jẹ́ kó mọ̀ pé babe tèmi ó wà lára round kankan bẹ́yìn. ó ti mọ wọ́sọ̀ ó yà wìrì gan ó máa gbọ́ wọn yẹn o. no be lie ṣá no be lie. ó máa gbọ́ wọn yẹn o wàá ṣe kọ́mọdé kọ́mọdé kọ́mọdé. wà á lè. ah ok mi ò rí padà jẹ́ kí n pè é padà yẹ́yẹ́ ẹ̀gbọ́n yẹ́yẹ́ ṣe wà pa wà pa kí ló ń ṣẹlẹ̀. ẹ wo ẹ wo ẹja ńlá kan wà nílé ó make mad sense ara eh. ló gbé wá ó dẹ̀ kí n wá já yín sí pé because ó mọ̀ pé ẹ lè lọ rí ìsìn kójú yín máa ṣáná wàràwàrà kẹ lè mójú kúrò ń bẹ̀. mo sá fún ìrọ̀ ní pẹ́ẹ́bù wọn ló fi ń sá ẹ̀gbọ́n yẹn lè wọlé kó sáré lọ ajá kan mọ̀ ẹ̀ ẹ̀ lọ bá ti kàn mí kí ló ń ṣe ìbọn ìsìn gan-an mm. kí ló ń ṣe yín irú ẹja wo lẹ fẹ́ gbé wa tó fẹ́ jọrú mi lójú ah, kò sí. ẹ̀gbọ́n ẹja lè special. Eh irú ẹja wo la ẹjẹ rí àìmọye <laughs> gbogbo ẹja tẹ báwọn kẹyìn gbé wa ẹ lè gbé ju ṣáwa titus yọyọ èmi mò ń jẹ ọ̀bọ̀kún mò ń jẹ tó bá ń gbọ́ èpè àtúgbé dòdò àánú <laughs> inú nǹkan táwa ń jẹ nìyẹn. ẹ wá lọ wọlé ìsẹ ilé ìbẹ. irú ẹja wo la jẹ rí àìmọye <laughs> ẹ bí sí kò sí gbàgbé ẹ ẹja tí ni màá filẹ̀ fún yín kò sí wàhálà. ẹ kò sí wàhálà ilẹ̀ promise o. ẹ kò sí wàhálà. ọ̀gá o. sorry sir. sorry sir. o dẹ̀ rí mi tí mo fẹ́ ṣubú. ara ara tiẹ̀ ló stupid ṣe wà. o rí mi tí mo fẹ́ ṣubú. ẹ má bínú mo wà carried away your girlfriend mi. carried away ní ti ẹ̀gbọ́n mi tí mo sọ fún ẹ pé àjọ ń gbé nílé kan náà. pé ẹjọ́ ah, nílé. no pé àjọ ń gbé ibì kan náà láìka. dídí hmm. dídí how are you? kí mi kí mi kí mi kí mi oh my god. Ah. <laughs> yòókù. ìrẹ̀kọ̀lẹ̀ jókòó. Eh. kí lorúkọ ẹ. ẹwà tómi sá. Ah, ẹwà yìí jù ẹ lọ. mo sọ fún anyways eh, mo ti ṣàlàyé fẹ́ gbọ́n náà. ẹ eh, ẹ oh, oh, ok. ẹ <laughs> kò sí wàhálà ẹ bá sọ fún yàn ọ̀tọ̀ ni kò sọ ọ̀tọ̀ ni kéèyàn gbà á. Mm, ọ̀tọ̀ ni náà. lóò <laughs> fọlẹ́ balabalẹ̀ ṣọ́ inú ilé yìí èmi lọ́nà ń jogún ẹ̀ fún èmi nìkan ni mo kọ́. yes. mo ṣiṣẹ́ débẹ̀ ni. èmi ni wọ́n tẹ̀lé wọn like ó ń ṣe pé ọmọ orogun o ìyá tó bí wọn àti bàbá tó bí wọn ló bí èmi náà like àtẹ̀léra wa ni. ó tọ́ ni mo gba àwọn sílẹ̀ ni ṣùgbọ́n ọlọ́run tí ìjogún lè ọlọ́run ò dẹ̀ á ní fi kópa yín sí. àmín ó túmọ̀ sí pé from that statement wàá ti mọ ẹni tó tó ẹni gbé <laughs> it's okay uh, feel at home all right um, uh, ẹyin boys uh, honestly speaking ẹ fúnra yín ní brain. yes sir obviously. <laughs> all right jẹ́ kí n rí ẹ. kò lè jóun sá. <laughs> ọwọ́ ti gbé yín èmi lọ fẹ́ náwó sí. mo ti gbàgbé ọ̀tọ̀ níbi tọkàn mi wà ọwọ́ mi lọ síbi tó wà straight in ìwọ náà wà ọ̀rẹ́ jẹ́ kiri ẹ̀ please feel at home jẹ́ kiri ẹ̀ oh my goodness. ẹ gbọ́ mi oh my god. Hi. hmm. Yeah. Kékeré ẹ̀kún. Kékeré Ara ọmọ yẹn fún ẹ. Ah, èmi náà tí mo ti rí títí lèmi kò ti mójú kó lára ẹ. ọmọ yẹn sweet sórí bọ́dì ẹ̀ tún succulent nígbà tí mo tọ̀ ọ̀chẹ́ yẹn nílẹ̀ mo ń wọ nǹkan tó ọmọdé need express I can see you like me. Hmm. èmi náà dẹ̀ like ẹ̀ gan. Um, but then I like to get a clarification. Um, sori kò ní dá kí ọ̀rẹ́ máa jẹ́ sí ọ̀rẹ́ àrà ń jẹ́ kó máa yé mi pé òun ti By sorrow, sọ̀rọ̀ nípa ọ̀dẹ̀ ti jẹun ní I mean I need clarification there. Um, no, Tony, but me, like her. She, she lẹ́ǹkan yẹn tí mo rí ẹ um, I was mm. tripping. Mm, really? So you up your feet? Kind of. <laughs> so it's you I like that's the truth. èyí tí mo wá rọ́mọ yẹn mi ò ọmọ yẹn máa láì kówó. maybe. yá mm, yeah, yeah, ojú mi ni mo fi wò owó tó dẹ̀ máa láì kẹ́ ara ìwọ ni èmi mo ni ó máa wà di pé a máa pàdánù ọmọ yẹn pátápátá ó ṣe yọ̀ǹda ọmọ yẹn fún mi jẹ́ kí mi tọ́jú ẹ̀ yes I know what I'm saying o. <laughs> okay um, in that case ṣòdìrí ẹ̀gbọ́n torí pé ẹ̀gbọ́n ti ń sáré máa ṣú ọ fún pé àwọn làwọn níbí bá àwọn làwọn ṣe ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ dákú ẹ̀gbọ́n náà hot fire i'm telling you ṣùgbọ́n yẹn dúró sí ìbá yẹn wọ́n ti fi ojú strip ẹ̀ i can tell you wọ́n ti fi ojú wọ́n ti fi bọ́ aṣọ lára ẹ̀ so then wọ́n ní dákẹ́ wá ṣe kí ni ká lọ fi iná sọ̀rọ̀ lè sùn couple the fact that i'm the strange guy here <laughs> you know so mo fi okay um, how about um, since ọ̀rẹ́ pé o like me. Um, Hope you don't mind, ṣàlejò jáde jadilale. No problem. Good. If there is no problem, okay, this is what we'll do. I think um, wà ní láti tọrọ excuse long, wọn wá sọ pé fẹ́ lọ rí ọ̀rẹ́ ẹ̀ Then èmi máa máa wọ̀rẹ́ mo mú excuse to máa fún wọn tí máa fi jáde. Èmi máa bẹ́ẹ̀ níbẹ̀. Then we can have a nice time, like go clubbing proper, you know. You get? And um, I'm thinking, I'm just thinking if it's okay by you, um, since the way you were planning to spend the weekend here, I'm thinking that uh, um, we are um, can get a hotel call. Hope you don't mind. And um, yeah, pass the night. No problem. No problem. That makes sense. Okay, then how about staying the entire weekend there? No problem. Eh, My friend, my friend lè fún ẹ bí twenty k. ok máa fún ẹ thirty k. máa fún ẹ forty seventy hundred. ìfilẹ̀ ewu orówó kọ́ orówó kọ́ ọlọ́run má jẹ́ kéèyàn ṣàṣedànù wàhálà já sásán nìyẹn mo dání Mo dani aju ní ibi tó ń lọ tó bá gbé ẹsẹ̀ mẹ́wàá ó ti débẹ̀ tí mo po irọ́ yẹn pọ̀ láti inú mùdùmùdù kùn mi tí mo jùlẹ̀ fún báyìí gbogbo brain ẹ̀ skátà ni tó fi accept kó máa bá mi délé ẹjọ kí wá gbé délé kí wá ní nítorí ẹjẹ gbọn mi ẹ wá fún mi lówó wá á jẹ pé ìránṣẹ́ owó ni mí nìyẹn ẹ̀yin má jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ ẹjẹ ẹjẹ ń bọmọ ìkànlẹ̀ kí n lè dá padà. You're such a darling, you know. Mm-hmm. And you are beautiful. And, uh, Thank you. Can I can I ask for something? What? Okay. I'm very sure my next question there mustn't be problem. Um, okay, I want to ask for something. Um, can you, I mean, can I kiss you? No problem. Wow. Hey. Mm. Tengo de ver para mi sononi. Mm. Tengo el malo. Papa. Ara. ó ṣe tún rò. no no no. sọ́nà mi. really. ọ̀rọ̀ owó kọ́. okay. thanks boss. kai your work àwọn ah, ọmọ yẹn ti dájú kí n filẹ̀ fún yín lọ. eh eh eh i have to do something about it. Ah. àrékọjá. Ah. àǹfààní ò sí mọ́. give us cup now. ah give us cup abeg. sori o ju mr lutu o ti dey follow ọmọ yìí. <laughs> ayé You mi sáré òye dá obìnrin ti bá tiẹ̀ jẹ́ gbàgbàgbà. mi You kéèyàn oh, láì You fi ní You ṣé wọ́n láì wí ari ari tẹni mọ́. tí wọ́n my. fẹ́ mu ni. Hello. Hello. Sexy. Excuse me, please. <coughs> How are you? There, um, strings. mọ̀wé díẹ̀ tó sọ pé nìkan láìkú obìnrin yìí. bọ̀bọ́ yìí máa padà embarrassed, rẹ̀. wow i love your shape your complexion you're pretty wow i love your height i just love everything about you and the most important thing now is uh, i like your back view. please excuse me kí ni gbogbo rubbish yẹn náà nuisance. ń sọ fún ẹ ọmọ yẹn useless ò ní gbọ́ má rọra yóò jàre ọ̀rẹ́ ìwọ ló ń sọ ń sìn oní orí sa olùkan ó láìkí oh, obìnrin ó ṣe kinní kan ok àti kò fánlẹ̀ ń sìn ìfà ti ṣe òun rọ́ ọmọ kan tó useless kò sáré fò tẹ̀lé o tiẹ̀ béèrè o gbádùn ọ̀bọ ẹ̀ o kàn ń embarrass wa ibà idiot o dẹ̀ o ti rí sí i kò sáfẹ́ embarrass wa mi báyìí a sọ fún ẹ pé ọmọ yẹn useless o dẹ̀ sátẹ̀lé lọ o lè béèrè lọ́wọ́ wa mi báyìí kó tó lọ. ọmọ tí ó jà rárá. kí ni àwa wíta ìwé o ní ẹ eh, mr olùkan láìkí obìnrin fi instagram page ẹ̀yàn mi ò ṣe gbogbo ẹ̀ kí ló ṣe ẹ́ ń sìn. mo máa wọrí orí bó ṣe wà yẹn mo ṣe máa ṣe kíní ẹ̀ fọmọ yẹn. kí ló fẹ́ ṣe fún. ma cheese fọkọ pẹ mẹ. ẹ ah ok. ṣọwa ok. yeah we are okay. yeah that's good. Um, ara jọ wá sáré lọ sí downtown kó lọ bá mi ra shawarma wa. ah downtown mm. ah, downtown jìn ó jìn that's like ah, that's like two, hour, two hours to and fro. mọ̀mọ́. Yeah, bẹ̀ ló wù mí jẹ. àwọn pípù tán wà ní um, few minutes away yẹn àwọn yẹn ṣì pè náà ẹ jẹ́ ká rà á bẹ̀. mi ì fẹ́ ṣàwámà tún ti downtown ni mo fẹ́ wá sáré lọ́ba mi rà oh oh ah ah ṣebí na the shawarma wey you go buy for bros the other time tán sọ pé àwọn láìkẹ. bro na im. lóde mo ní mi ò jẹ yẹn ó pọ̀ jù mí náà downtown ni mo fẹ́ gbà kó wá kọ́kọ́ ya sábó kó ṣẹ́ owó yìí ló máa fi lọ rà just one shawarma. one one dollar. máa kọ́kọ́ lọ ṣe ní sábò. kí ló rà dé. ẹ̀gbọ́n tí tí bá máa fi lọ sábò tí àwọn àbókí ọkọ̀ọ̀kan máa ya wèrè owó yẹn wọ́n máa ṣe ń ṣekúṣe ní one. ṣebí mi mo lówó mi iye tó bá ń wù wọ́n lọ sábò from there downtown shawarma kan péré just one it's fine. four hours nìyẹn náà. ẹ mọ̀ pé ìrúnsìn bẹ́ẹ̀ mi ṣe lálejò tó jẹ́ pé babe mi wá mi wá yìí èmi máa fi pé mi ò ní lè filẹ̀ wọn you know ọkùnrin tó mọ obìnrin tọ́jú so ẹ gbà ẹ rán yẹlé. you are stupid. ṣé mi ò rí yẹlé mbẹ́ kí n tó sọ pé kí wọ́n lọ ra ṣàwámà wá fún mi ni wọ́n ló máa sẹ́ni tí máa ránṣẹ́ ni. ẹ ẹ ẹ̀gbọ́n jẹ́ kí n can help situation èmi ní náírà lọ so kémi fún ẹni náírà kò lè lọ fi ra nǹkan tí. okay you you get náírà. yẹlé ah, owó mi ni kò lọ fi bá mi ra ṣàwámà that's it ẹ kúkú transfer naira sim i go use my atm. mo fẹ́ utilize dollar tó wà ní ọ̀nà mo ṣe rán ẹ ok in fact bó ṣe ń ṣe yìí mi trust ẹ ẹ yẹlé bá mi tẹ̀lé lọ monitor ẹ ẹ̀yin méjì jọ lọ. ẹ̀gbọ́n ẹ má jẹ lọ tóun nìkan wá dá lóhun ayá. yẹlé ṣé mi ò lè rán wọn náà ṣẹ ok ẹ̀yin méjì kúkú sọ pé mi ò lè rán yín ṣẹ ẹ sọ bẹ́ẹ̀ màá dẹ gbà. kò sí wàhálà ẹ jẹ́ kí babe mi jẹun tán so wọn bá ti jẹun tó ń sin gbogbo àkọjọ lọ dènà àmàlà kàdá tí ẹ fi yẹn gist lọ jí. shut up your mouth ǹjẹ́ o ọmọbìnrin tọ́jú ọmọbìnrin wá sínú ilé wa for the first time kó wá tẹ̀lé gbọ̀n gbọ̀ngbọ̀n lọ sí downtown lọ́nlọ́hùn kó lọ ra ṣàwámà fún mi. èmi ló wá wà. a ní ọgbẹ́nu ẹ̀ sàn òun ṣé kankan wà lórí iṣẹ́ yẹn tó ń gun nídìí ni mo mọ nǹkan tí mò ń sọ mo mọ nǹkan tí mò ń sọ àbífọ kéèyàn fọ mo mọ nǹkan tí. èmi náà mọ nǹkan tí mò ń sọ. ẹ rán mi iṣẹ́ mo rán yín iṣẹ́ ẹ̀yin náà ẹ rán mi iṣẹ́ máa bá yín tọ́jú ẹ̀ tó dènà. èmi ò fẹ́ kéèyàn máa gbéṣẹ́ fún irú iṣẹ́ yìí kò okay. but nítorí ṣàwámọ̀ èèyàn kan léṣe kó wọ́n one dollar lé mi lókè wá lọ sí downtown. kan tó ń mú kí n rán ẹnìyẹn. one dollar fifteen lélẹ̀ yìí la. fifteen. èlò ọmọ ìtọ́ ṣẹ́ dọ́là sí. iye kíye tó bá ń kọ́ ṣe mi mo lówó mi just get one shawarma for me. ẹyọ kan. Just one. ẹyọ kọ ẹ mọ downtown. kan tó ń mú mi kí n rán ẹ nìyẹn yẹ ilé ìjọba mi sọ bá mi sọ ẹ tètè lọ. pamọ́lá jàre lọ síbi tí mo rán yín. it's okay and um, um, mọ́tò tí táyà flat yẹn ni kẹ́ gbé lọ. a máa lo <laughs> kí ló dé yẹlé ah, èmi mo fẹ́ jẹ ṣàwámà mọ́tò mi ni kẹ́ gbé lọ owó mi ni kẹ́ fi rà á ah, what is it. ẹ burú jàre ẹ ti burú jù kí ló ṣe yín àkílò tẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn táyà mọ́tò tó ti jò ẹ̀ṣẹ̀ ní ká tún lọ ká tún lọ ṣe yẹn ká tó gbé dọ̀dọ̀ fọ̀gá kí fọ̀gá tó ṣe tán ká tó lọ sí sáàbò lọ ṣe ẹ̀wọ̀n one dollar fifteen lẹ́yìn àṣẹ̀ṣẹ̀ máa lọ láwùtà nítorí ṣàwámẹ̀ ẹ̀yọ kan tó lè jìràn ká tó padà délé. ara aṣọ fẹ́ nà mí ni ẹ sọ pé mi ò tó yín ránṣẹ́ ńgbà náà ẹ wá jókòó tí ì bá tó yín ránṣẹ́ ẹ bá mu màá lọ fúnra mi gbà yẹn. mo ti mo ti gbọ́ kó sí wàhálà ọlọ́run rí inú yín gbogbo nǹkan tẹ́ bá ń rò. Ah! ẹ bá dín ẹ lọ ra drink máa mu. má bínú jàre so sorry about that orí wọn pé ni wọn ò mọ nǹkan kan ṣe ọlọ́run ò dálé fún wọn mo tún gba idiot yẹn sí ilé common subscription kò lè ṣe wo kò sí nǹkan kan bì òun ló jẹ́ kí bíbá wà boring ṣé o mind ká lọ sí yàrá mi lókè ibẹ̀ wà lively ju bíbá yìí lọ. no problem sir. no problems. Eh? wo èmi aṣàlẹ̀ jẹjẹ bí ẹni tí òróbìnrin rí mi orí àwọn boys ni ò pé wọn ò mú obìnrin tọ́jú don't worry ṣàtẹ̀lé mi ṣàtẹ̀lé mi <laughs> aṣálẹ̀ jẹ́jẹ́ lé mi <laughs> bí ẹni tí òróbìnrin èmi nìyẹn ó rí wọn ò pé wọn ọmọbìnrin tọ́jú <laughs> oh my goodness. àwa fojú kún tẹ́lẹ̀ àhùnwùwà ìbàjẹ́ láwùjọ Thank you, sir. Eh, you're welcome. Pẹ̀lẹ́ máa dà. Um, má dá àwọn guys ẹ̀ lóhùn orí wọn pé yàrá tó ní òun lòún mẹ́ wá um, tó bá yẹ pé ó rí ẹ pé ní ìjọ ṣérù nǹkan tó yẹ pé ṣe fẹ́ ló ń lélẹ̀. Eh, just look at it. <laughs> Eh, jọ um, kí ni nǹkan tí o fẹ́ kí n fún ẹ mu? Juice, wine, anything tó bá fẹ́ kó ṣàrọ̀ra sọ fún mi. No, okay. Oh, wow, okay, báwo? Oh, sure? Yes, sir. Uh-huh. Eh, àwọn boys ò lè ṣe kankan èyí tí ó ń pèrè ní ara àbí kìnnì kan kò ń ṣàbúrò mi bẹ́ẹ̀ yẹn náà o hmm, hmm, kò ń ṣàbúrò mi mo ń gbà tó ń sàkà ayẹyẹ ẹmọ ìyá àwọn àwọn mi kàn fẹ́ wọ ni wọn lè wọ kí n jà straight pé gbẹdùn sọhún kò ń ṣe pa àtàn lóẹ but you know eh, eh, tọ́lọ́mù bá ti bless èèyàn kó má dàgbà téèyàn nígbèraga. <laughs> you understand what I'm saying? Look, let me tell you something. Shuri, àwọn ọ̀rẹ́ mi wọ́n kéré sí ẹ̀. Hmm? Tó bá tó bá ṣe fi wé wọn la fi ń wé. Èmi ni mo lè tọ́jú ẹ̀. <laughs> Mo fẹ́ kó pa tiwọn tì. Ṣé o rí pé mo ní remote control wọn lọ́wọ́? Tí bá tẹ̀ pín wọn lọ ni wọ́n lè lọ fún seven hours bẹ́yẹn. Eh, jẹ́ kí mi àti ìwà papọ̀ tọ́jú ẹ. actually mi ò really like ara. you see. ẹ̀yin ni mo like. you see what i'm saying èmi ló gbọ́dọ̀ láìkì nígbà tó yẹ kó fọ́jú ara ló máa wá láìkì igi ọ̀tí yẹn tó bá pẹ́ jù á bẹ̀rẹ̀ sí ní sunkún ẹkún ló fi ń sọ̀rọ̀ i'm telling you ó lè láìkì ẹ. ẹwà tó ní ibi báyìí ló máa sùn lálẹ́. no problem sir no problems Joe. má jẹ́ kí problem wà. can I get a kiss for his dad. no problem about that. Too. no problem come on baby girl. àṣegbè ti kú ah. àṣepamọ́ ló ọlọ́run àṣegbè tilẹ̀ làbọ̀ á bá ọ̀rẹ́ mi kíyèsí wà rẹ̀ torí pé ìwà rẹ̀ ìṣe rẹ̀ ni ó kú ẹkù tó pẹ́ bóyá. ah babe what's up ṣùpàpà. mo wà okay. ọ̀gá oh, you are looking pretty as you are. <laughs> thank you. yọ mo wá rí ẹ fọ́rọ̀ kan ni i don't know if i can say it here no you are free But but she lè oh no nothing serious. Ah, ṣorí nǹkan got to share ni pé there There's this babe tí mo máa ń rí really ah, want mi ò really but the only thing tí mo mọ̀ nípa ẹ̀ ni pé um, ó decent because kò kí really múra bí wọ́n ṣe máa múra but me, ò rántí orúkọ ẹ̀. ó ti yé mi mo ti mẹ́ ń dùn sọ bọ́ sórí máa fẹ́ kó gbé ojú ẹ̀ kúrò mbẹ́ because bóyá sọ́nà ó ní kó dàbí àwa. Could I be tá a regular customer wa because ọmọ yẹn bóyá ìwọ̀n yẹn ọmọ lè ní kò tiẹ̀ mọ nǹkan kan in fact she's still a virgin. tó bá pé mi ò mo wà available. ah no ṣòwò ìwọ náà òun ò sí around ó busy. èmi àti náà yẹn ò ń ṣe problem ṣorí um, ọ̀rọ̀ virgin to sọ yẹn gan i think nǹkan tí mo really ṣe ní interest nínú baby. yẹn gan-an nìyẹn um, you see um, wọn náà mọ̀ kí mi ò kí n ṣọmọ kékeré and um, ọdẹ ti máa ń disturb mi ní pé ó yẹ kí n ti fẹ́ yàwó ṣùgbọ́n but you see there is this thing tí ó dá mi dúró gangan tí kò jẹ́ kí n ti marry látọjọ́ yìí mo ní láti cover anything fine kó tó ṣẹlẹ̀ ní pé ṣorí nígbà tí wọ́n wo àkọsẹ̀jáyé mi wọ́n ní pé virgin ni mo gbọ́dọ̀ fẹ́ but mo jẹ́ sí pé bí a mo possible kí n máa fẹ́yàwó because wọ́n pe ta ló máa rí virgin generation but gba tọmọ yìí dẹ̀ ti jẹ́ virgin ọmọ náà kàn try láti connect èmi àti ẹ̀pọ̀ kémi àti ẹ̀ka mọ́ra wa tọ́ba dẹ̀ ti mọ́ra wa tí mo ti rí pé lóòótọ́ she a virgin you know màá kọ́ dẹ̀ bẹ̀rẹ̀ sí plan future pẹ̀lú ẹ̀ ló bá di ńlọ mi ó mọ́. ok o nígbà tó ti wá sọ pé àkọsẹ̀jáyé yín virgin lẹ gbọ́dọ̀ fẹ́ o mo lè help her out kí n introduce her. sí àbí okay àwùjọ tẹ wá rí um, ìyẹn ò tẹ wá kọ́ ni the main thing the main thing ni pé um, mo ní láti confam so tí bá ti confam a lè mọ̀ pé um, virgin ni lóòótọ́ so kò ní dàbí kébé yáyàn kan ṣàṣedànù àti màmá obìnrin táwọn asfọ́ọ̀kù ní pòkè virgin ní kíníkan kíníkan tó máa rí pé wàá wá dúró dúró at the end of the day tó bá máa débẹ̀ everything ti open so I need to confirm so tí bá kọ ti confam tí mo sọ pé virgin ló tọ màá kọ lọ sílé wa pé ẹ ṣàmọ náà àwọn ẹni pamọ́ yẹn látọjọ́ ìtìrí yàwó làbádé bẹ̀rẹ̀ preparation ló ṣàmọ. o fẹ́ confam bóyá virgin àbí kò jẹ́ virgin. yes. like báwo ló yẹ fẹ́ ṣe yẹn ṣé wọ́n jẹ́ doctor ni. ẹ confirmation yẹn ò really ṣe nǹkan tó le àwọn a ah, máa kọ wá ẹyin a máa fi síbẹ̀ tí bá dẹ̀ ti rí i pé a fi síbẹ̀ pé kò um, wọlé that means she's a virgin wọn á bẹ̀rẹ̀ processing. ó fọ́ ni o báwo lèèyàn ṣe máa la ojú ẹ̀ sílẹ̀ tó máa fara ẹ̀ sílẹ̀ pé kò máa kí ẹyin bọ̀ yẹn. ìyẹn náà tún lè ìwọ kan dá yẹn dámi sórí um, nǹkan tá a máa ṣe òde a máa try láti dúró at least tó bá sùn for like one or two hours so bó time yẹn wà tí nǹkan tá a máa ṣe that's all. but kí ni nǹkan tó ń bá mi fà náà because kò yé mi ó débí ń sìn ó sọ pé àkọsẹ̀jáyé ẹ̀ ó ló gbọ́dọ̀ fẹ́ virgin àti ìtọ̀ yẹn tán ó ní o tún máa dé ọ̀gànmọ́ no kémi jẹ́ kó drug ọ̀rẹ́ mi wo èmi ò tẹ fẹ́ wàhálà mi ò fẹ́ wàhálà bọ́sẹ̀ wù mí tó bá jọ́rọ̀ mi ní next time mo lè pè mí bọ̀ lọ́rọ̀ yìí kò sọ̀rọ̀ mi àkọ́. ah no come on. no mi ò àánú ah, mi ò lè ṣe èmi. bàbá àti ìjà náà and do you know what oh the chief of you ma fẹ́ twenty k. no mi ò tẹ̀ mi ò tẹ̀ láì gbogbo kéèyàn máa ṣe nǹkan tí ò bá jẹ́ owó lọ́rọ̀ drug. ah okay um, let me run it fifty k. Eh? fifty bill. fifty k. yes just to cash àbí transfer. anyone tó bá fẹ́ transfer padà yẹ cash máa gbé lọ sí ilé atm sí. yes yes yeah. hey, huh. ọmọ yìí dànsìn mo sọ fún ẹ i tell you mo sọ pé ẹ̀gbọ́n ń lo scope ní ọ́fíìsì scope ràn wá jáde kán lè gbọmọ yẹn wọlé ni láyé kò lè ṣẹlẹ̀. òwe ìgòdè náà mẹ́gbọ̀n mẹ́gbọ̀n mẹ́gbọ̀n. àrékọjá ẹ̀gbọ́n. àǹfààní ò sí mọ́. torí pé ooru tó ṣú yìí ó di dandan ilẹ̀ àmọ́. ikú ogun ló ń pa kíkanjú ikú odò ló ń fòmù ẹ ikú ọmọ ló ń pa ìtàlẹ̀. ohun tá a máa máa jẹ ní rọmọ nínú ìwọ̀ntúnwọ̀nsì ló yẹ ká ṣun omi àmujù inú ló ń múni. ẹ jẹ́ ká kíyè sára ká má bàa kàn dín nínú iyọ̀. ìjímèrè ṣáàbì. babes this is for you and um, this is for you angel. Be free now. Come on. Yeah. So, feel free. Ọmọ Igbo. Afa. Of I do. Kí ló ṣẹlẹ̀? Náà kí ló dé? Ó lè lọ tinú. Ó lè lọ tinú bá wo. Ó tútù bẹ̀rẹ̀. Mi ò nígbà kó disgrace mi lé ni. Ojú ọ̀yẹ́ kó sọnù fún ẹ orí orí pé wọ́n ya fruit sí nǹkan báyìí oṣù nínú ọtí wà bẹ́ẹ̀ ọtí ẹ̀wọ̀ ló wà bẹ́ẹ̀ èmi gan tí mo fẹ́ mu ọtí gan mi ò pariwo gbẹ̀mí gan ẹ ṣe ẹ máa disgrace mi ṣé ẹ kò ṣe máa ṣe báyìí ṣé ẹ kò ṣe máa ṣe báyìí. àwọn ọmọ Igbo I hope say know because of food coming bro ṣe dey okay o. Ah, kò bẹ̀tà torí kò if it be because of us now, abi what lè torí to our síbí. because of you really. oye wa ni kẹ sílẹ̀ láti the next year kò lè ṣe nǹkan kan. Uh-uh. ṣókòbó ni. Ah, bros bros fati dey tell her? I know she They say you be fine boy and I tell her say na true say ah, you cute now you know now as everybody dey fall for you. yes no <laughs> you know I should be fine boy You must be fine. You're fine too. I can't kill you. Ọmọ. more? tó fẹ́ mu. Ah. Chuapa. This, What was that? This book na better motivational book. I know, she been a me get ah, um, Sorry, please. What book is that? Ah, oh, well, má worry, jàre, ǹjẹ́, well, relax, enjoy, all right. Má delay, though kílé tó máa ń ṣe báyìí kálẹ̀ mọ́ kó kàwé ṣàfẹ́ wá bí wá kàwé bò energy drink eléyìí tó bá mú energy máa dé ẹ̀ o energy drink gidi <laughs> mo jẹ bẹ̀rẹ̀ mí sí wá wá fáìn sílé ni. <laughs> Hmm. think it's high time I send you an errand. Mumbo, just wait. Take. Shebi, you you know Songo? I know. My Male, please. Yeah. Fine. Help me go ATM. Okay. You draw 100,000. Give my Male 100,000. Okay. You know my cousin for Yanopaja now? Eh, I know. Give him 10k. And use the remaining 10k um, ah, for your transport. Hmm? Thank you. All right, they go these girls dey still dey. alaye kí ló now dey go. tomorrow just finish. gba gba máa lọ ìwé tó ń jẹ ń yà just dey go dey go call me eh okay. call to give me update. o ṣe ọlọ́jú o ṣe. guys. ṣó tán aago ló máa padà dé adìyẹ. yẹn ṣú ọ̀nà. lẹ́yìn gbogbo ṣàkàrà. náà ti mú un. nonsense. of course. Hmm. àlàyé kí ló ṣẹlẹ̀ kí ló ah, dé ah. chill now wetin do you. wetin happen. o bẹ fún labato yọ bẹ̀rẹ̀ sọmi lórí pọmú kú ni no ah. be me do the work. o ti set at last. àlàyé sún sẹ́yìn farabalẹ̀ akílódé ah, ah, jẹ́ pave way fún yín náà. Ah, mo lérò pé sún sẹ́yìn jàre sún sẹ́yìn kí ló ṣẹlẹ̀. Hmm. good. wọ́n ti no mọ. bùkún. Ah. Yeah, that's the tone. Mm. Thank you. Oh, oh good. hey! Ah. Chop Wow, wow. You're a well, good drinker. Uh, well, to me, that's good. Oh, yeah, kò tí wá wà okay, bye. Right? No, it's embarrassing your mind. Ah, wow. Smirnoff yìí wọ́n nìkan ló dá mú vodka o tún mú vsop kan náà tán o mix ẹ̀ o o lo ice i mean o dẹ̀ lo wà ókè o tún lo fẹ́ sí o sure. even ojú ẹ̀ kan yìí clear. <laughs> ó wà ókè rẹ̀ <laughs> èmi máa láì kòbìnrin tó bá mọtí mu ah, because èmi náà bó ṣe rí mi mo lè jókòó kí n mu bọ́tù ẹ̀ ní sí mẹ́wàá. yẹ ẹ́. <laughs> tí mi ò ní mix ẹ tí mi ò ní lo ice tó bá wa máa ṣe because wọn pé wọn já mm. méjèèjì fún ẹ ni èèkan wà tí mo mú mo kọ ra fi yọnu mo fi fọnu láàárọ̀ àná ṣé kí wọn gbé wá fún ẹ. no problem sir. Ah, gbé wá gbé wá. <laughs> <laughs> you nìkan mo lè gun ẹlẹ́sìn mẹ́wàá ah. i'm telling you. títí nkú ni. bẹ́ẹ̀ bó yàrá kò fún ẹ just little kó máa pọ̀. yóò kókùn. kókùn. ah mo mo like bó ṣe mọ tí ó ó good <laughs> ó good. thank you. you're welcome. <laughs> ó good gan. Ah! Ẹwà! Ẹwà! You are doing well. O tún mú tán. <laughs> mo trip búbí bú mo like it? ẹ wà mo like ẹ. ẹ mú tán. ṣé o máa mú. Oh, oh, feel anything. Hmm. ah, yeah. Thank you. Yeah. Yeah. Oh, yo, yo. Go on. Uh-uh. ẹwà o tún mi lè tọ́. o mọ tí mọ sẹ. Ah, o kàn rẹ́rìn-ín ni àwọn kan. o fẹ́ sìgò lẹ́nu. <laughs> ìrókò ti wo sílé agbẹ́dú báyìí ká máa gbẹ lọ bó ṣe wà lóko bẹ́ẹ̀ ni ṣé rí ọmọ yẹn bákan méjì lèmi ro ọ̀rọ̀ ẹ̀ gbogbo ọtí tó mu tó ń ṣe bí ìgbé kò afẹ́ tó yẹn ó ń tanra ẹ̀ ní wọn bí aláyẹ anybody dá kó mọ tí bẹ́ẹ̀ yẹn kó dẹ̀ wá òkè tátẹ́gùn bá fẹ́ sí díẹ̀ báyìí ó máa múná lọ ni yá tábà sọ yìí pé òun gbé nǹkan kan sínú ọtí yẹn òun affect ẹ̀ èmi ti observe wípé àwa mẹ́rẹ̀ẹ̀ta ló fẹ́ ṣe òun fẹ́ ṣe bí òun lọ́pọlọ ni àwa àwa sọ pé a jùlọ yá nígbà tó fẹ́ gbà owó wa ni ó ń sọ ọ̀hún fèmí ó ń sọ ọ̀hún fún wọn ó ń sọ ọ̀hún fún wọn ẹ jẹ́ kí àwa mẹ́rẹ̀ẹ̀ta kúkú jẹun lọ́nà àwọn gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n yín ẹ jẹ́ kí èmi kọ́kọ́ mú wọlé lẹ́ni máa lu máa fọ́ bẹ̀yẹn kan yẹn kan máa bàbẹ̀ jẹ́ máa ṣe pọ́nṣán pọ́nṣán ṣé yìí sìn máa wá ṣe transfer ẹ̀kún ìwọ ẹ̀ tí o bá lò níjọ́ kejì wà á transfer ẹ̀ fún wọn lọ́túnla since tó yẹ pọ́nmọ yẹn sọ pé wọ́n á lo weekend báwo lè ṣe rí yẹn sí. ọ̀rọ̀ yẹn ó rí bákan kò ní kí mi tó nígbà tó jẹ́ pé mi mo gbọ́mọ wá èmi tí mo wá gbé wá mi ì tí ì ní ṣe nǹkan kan ẹ̀yin tó kọ̀ bá nu lé ẹ wá nítorí ẹ jẹ́ ẹ̀gbọ́n wa ẹ wá bàbẹ̀ jẹ àwa máa máa ṣàbàṣà so nǹkan tèmi máa suggest ni pé gẹ́gẹ́ bí ṣe jẹ́ pé mi ni mo gbé wá ẹ jẹ́ kémi kọ́kọ́ yanjú gbogbo nǹkan tí n bá ní láti yanjú. ó bá dọ̀la ó lè lò lọ́dún yìí ó bá dọ̀tún la bọ́ sọ́dọ̀ títì. Mm. ṣèbí mi lọ́tún la tọ́ sí ìgbà tẹ́gbọ̀n máa sọ ẹ̀gbọ́n nípa àwọn ẹ̀gbọ́n èmi ọ̀gbẹ̀dọ̀ tèmi ni kó wá lọ́jọ́ kẹta ìwọ náà máa sọ nípa ìwọ ló wà entitled sí so èmi ni kémi dúró dọ̀tún la ẹ wá tẹ bá fẹ́ ká dálẹ̀ ká tún ṣá bí mo yẹ ti kọ́kọ́ wọlé lọ́mọ yẹn ti kó dòdò mi jẹ ó dẹ̀ ti sọ fún mi straight pé òun like mi òun love mi so tó bá máa choose náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta èmi ló máa mú náà. mẹ́nu sàn jáde bó ṣe sọ fún ẹ ló sọ fún Ah, àwa mẹ́ta lọ́mọ yẹn fẹ́ play eh, but ẹ jẹ́ ká wà outsmart ẹ ok ọjà ẹ jẹ́ ká ṣe báyìí ẹ lè gba àpò ẹ̀gbọ́n lọ́wọ́ mi láìláì ẹ dẹ̀ lè wúlò fact wípé gbogbo nǹkan tí ó wà ní ilé ìpàtàkì àti ilé èmi lọ́lọ́ ń ṣe fún so gbogbo nǹkan mo fi jù yín lọ alright so èmi ni màá kọ́kọ́ máa ṣe ẹ jẹ́ ká máa ṣe ní hours àmẹ́ta ṣe ní three days yẹn ẹ jẹ́ kí mi ṣe one hour kára ṣe one hour kí wọn náà ṣe one hour tó bá tún dọ̀la àtúnmú bẹ́ẹ̀ you understand èmi èmi rò pé kò lọ bẹ́ẹ̀ kílẹ̀ fi o. ẹ ẹ mi kò fẹ́ máa ṣe ẹ jẹ́ ká ṣe báyìí wọ́n wọ́n náà wà yẹn dá so ẹ̀yẹn kọ́kọ́ lo wọ́n náà wà tẹ́yìn bá ti ṣe wọ́n náà wà yín tán ẹ gbé ẹ transfer sọ́dọ̀ òun ẹ jẹ́ kóun náà lo wọ́n náà wà tó bá ti lo wọ́n náà wà tán ẹ fàdàgbé ètò rọ̀ sọ́dọ̀ mi á wà lọ́dọ̀ ti tèmi mọ́jú tó bá tún dọ̀la màá tún fún yín wọ́n náà wà màá fún un náà wọ́n náà wà á ṣáà máa wà lọ́dọ̀ tèmi mọ́jú mọ́jú bẹ́ẹ̀. bọ̀ tó bá dùn tó bá dùn ọ̀dọ̀ tèmi ló máa fọ̀sọ̀ sùn fún two nights tó kù. ẹ ẹ bá ti lò fún one hour báyìí tóun ti lò fún one hour tó bá dọ̀là náà ọ̀dọ̀ mi ní ṣáàlù máa máa parisi parisi parisi parisi kò sí wàhálà ẹ jẹ́ ká tẹ̀ ká tẹ̀ gbé. anyways mi ò ní bẹ́ẹ̀ jà sí as long as pé wọ́n lo one hour lọ́dọ̀ ẹ̀gbọ́n àánú wọ́n làwọn lọ́dọ̀ ọ̀nà lo one hour lọ́dọ̀ ẹ̀ mi ìmọ̀ kan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn one hour tiẹ̀ yẹn mi ò mọ̀. Um, ìyẹn tó yẹ pọ́ ọmọ yẹn ò bá dùn tó bá dùn ọ̀dọ̀ mi ló máa padà gbé ètò rọ̀ sí o gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n yes ẹ lè disrespect mi ẹ lè yọnyẹn kú o ẹ gbójú jàre ẹ lè yọnyẹn kú o. Ah. ẹ̀gbọ́n irọ́ ẹ lè má paṣẹ o ah, ẹ lè paṣẹ o irọ́. kí ló ń ṣe yín ẹ ṣọ́ra yín o ẹ ti ń bá mi lẹ́nu again mo tún lè ràn yín iṣẹ́ o. ẹ̀gbọ́n ẹni gbé ọ àrílẹ àrílẹ àrílẹ ẹ jẹ́ ká fílẹ̀ sí tọ́wà yẹn ẹ jẹ́ ká fílẹ̀ sí tọ́wà yẹn. no more dollar. ẹ jẹ́ ká lọ. náà tún sunkún ni ṣé ó tó yẹ kó máa rẹ̀ lẹ́kún kó máa bá a sọ̀rọ̀ ìwọ náà tún sunkún àbí kémi náà kúkú máa sunkún ni. ó ti sú mi àbí ká lọ police station ni. police station kẹ ṣé òun òkúta bá lọ police station ó kọ́ dàbí kó bóyá akóra wa síta fẹ́ máa fira wa ṣe sí ni the best thing fún wa láti ṣe ni ká kọ́ fi ṣoṣù ká fi para. èmi tí mo ti pinnu wípé ó di ìgbà tí bá tó ṣe ìgbéyàwó kí ọkùnrin kankan tó bá mi lájọṣepọ̀ ni wọ́n wá fipá bá mi lò pọ̀ kò tún ṣe èèyàn kan. mo ti gbọ́. kí ló máa ń jẹ báyìí. ó dẹ̀ pé tí wọn kìjìn bí a kà lọ́ọ́ bá kú tí. kí ẹ jẹ́ kí ló bá ṣe tí mo máa yẹ. àìlójúnú ló ń mọ́mọ́ rogún torí bùnmi gbóná àìkíyè sára ló ń wá ṣùwà o àwa ń fojú gun tẹ́lẹ̀ àhùn hùwà ìbọ̀jẹ̀ láwùjọ ah. nítorí àìlójúnú so um, ah, ẹ̀gbọ́n ní wọ́n fẹ́ bá ẹ sọ àwọn ọ̀rọ̀ kan tẹ́tíjọ́ ń sọ̀bọ̀ tẹ́lẹ̀ so ẹ máa finalize ẹ̀ so kò máa ní láti tẹ̀lé wọn lọ sókè nsìn so ẹ bá ti ṣe tán a padà wá so èmi àti a conclude lórí títọ́dọ̀ wa and then we know what next to do. no no no don't look at me like that sori ẹ̀gbọ́n là ń sọ̀rọ̀ yìí o get ẹ eh, ẹ̀gbọ́n nìyẹn náà o oh, sori o máa tẹ̀lé ẹ̀gbọ́n lọ sí she understand um, based on the cutting mi àti ẹjọ discuss that's the stance okay. Hmm? all right um, no problem. Ah, no problem ni watch word ẹ <laughs> no no problem eh, all the time. ewu ato mi no problem. ma o tẹ̀lé ẹ̀gbọ́n kò sí problem. no no no fọkàn balẹ̀ everything will okay okay mo ní no problem all right.

ṣíṣe sílẹ̀ làbọ̀ á bá ọ̀rẹ́ mi kíyèsí wà rẹ̀. I no understand wetin bros dey do now why you dey do like this. I know e still remain ten more minutes now Ten am that. no but e, even if I, I that if, if I don come out now ah, ah so fẹ́ pa ni. you know say me say I no get patience why you go ten minutes. Ah tí gbogbo nǹkan tó ń ṣe yóò pè mí ó jẹ́ kan ti jáde náà ó dà pé ó fẹ́ máa dọwọ́ rú màá lọ jábá wọn bẹ̀rù. wait wetin time dey talk for there. three minutes ló ń sọ lọ́dọ̀ ti tèmi náà. baba go tèmi ni o correct me. ẹhẹn ah ara fún mi sí ah, mi ò bust am na which kind pattern be that. ẹ̀gbọ́n tani tani tani yẹn. ẹ wo ẹ ẹ yọjú mo fẹ́ mo fẹ́ rí yín. kò sáàyè mo bízì mo bízì. ẹ̀gbọ́n tó bá jẹ́ pé ẹ bízì sìn ṣé ẹ wá tó mi mo fẹ́ sáré rí oníkankan tí mo fẹ́ bá discuss òun lè wà. ẹ wá tó mi ò ráyè tiẹ̀ kò wá get out. ẹ̀gbọ́n bíi how long ẹ̀yin ẹ wá ẹ wá ẹ wá. ooo oh god kò sáàyè kò sáyè. àṣegbé ti kú àṣepamọ́ ló kù àṣegbé ti kú o. Which kind thing be this Nara? Now what are thirty minutes be this now? I don't understand. Don't understand this kind of pattern. Why person no go stick to agreements now? Oh, ẹ bá kàn pa agro mọ́ yàn Ah, okay o, kò ń ṣẹjọ́ wọn ìjọ mi babe. hi. hi. báwo báwo ṣé ìwà àti ẹ̀gbọ́n ti jọ parí gbogbo ọ̀rọ̀ tí fẹ́ bára yín sọ̀rọ̀ yín. o oh. <laughs> ẹ wo ẹ̀gbọ́n yín fọ́ nìkan you need to see all he was telling me upstairs in short i wasn't comfortable pẹ̀lú gbogbo bó ṣe ń fọwọ́ kàn mí o but mo ti jẹ́ kán mọ́rú ọmọ tèmi náà jẹ́ mo dẹ̀ ti fi wọ́n sáyà ara wọn so um, ọ̀rẹ́ mi náà ló ń fẹ́ bá ẹ sọ̀rọ̀ bí ó ti lọ́rọ̀ tẹ́tí jọ ń sọ̀bọ̀ sọ̀rọ̀ mo fẹ́ kó conclude pẹ̀lú ẹ̀dẹ̀ ni mi àti ẹ̀ a máa yanjú ọ̀rọ̀ wa yìí náà. and um, you know based on our initial discussion um, tó tún wá jẹ́ pé ọmọ gidi ni ẹ ẹni tó mọ̀ mi tí àyè òun wà yìí náà. oh oh mm-hmm. bá a ṣe náà èmi àwọn àbáyọ sọ ti rẹ. all right no problem. Um, Right. Uh, no, no, no, no, no, Wala. Right. No, Wala. I take care of it. Yes. Okay. No. <laughs> ọmọ ìdí ẹ̀fọ́ ni yàrá ló pè lágọ̀ rẹ̀ mo bẹ́ gbọ́n yín ṣe ń ṣe o ó fọwọ́ kàn mo fi hàn tí mo jẹ́ hàn o <laughs> wọ́n ti ná ẹ tán olóòfin hàn tó jẹ́ hàn o ṣe pẹ̀lú òun bá nẹ òun bá ṣe èmi náà tún nẹ. tó tẹ̀ wá tó mi ṣe wá sùn bá nísinsìnyí ẹwà tó mi ẹwà ìrùrù wo lélẹ̀ ah! ẹwà ẹwà tó mi ah! ẹwà tó mi ẹwà tó mi ẹgbà. ò bá má ṣe báyìí náà. Jamal. ọmọ lórí oníbùdó kọ́ nù ni. òun náà ni ọmọ oníbùdó. kí ló wá ṣe. ó ti lọ sódì kejì tipẹ́ ó ní láti jẹ́ wípé nǹkan kan ti ṣẹlẹ̀ sí lódì kejì náà. ó ní láti jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́. káàbọ̀ kúùrìn ọ̀kàrẹ̀láì òkú ọmọ ṣe òkú mímàdéhùn ṣẹ. àdéhùn bíi ti báwo. Ah. <laughs> àdéhùn tó ṣe fún wa ni pé ní ọjọ́ tó bá ti já balẹ̀ rẹ̀ lódì kejì ló ń padà bọ̀ láàrin wa àmọ́ ò lè rántí mọ́ ló ti dára wọn. bẹ́ẹ̀ni. ṣé wo ò mọ wípé òòṣà dídé gbẹ̀mí ara rẹ̀ májẹ̀mú tó ṣe fún wa ló tì ọ́ títí tó fi gbẹ̀mí ara rẹ̀. bó ti rí gẹ́lẹ́ lọ gbọ́n àmọ́ ohun tó ṣe fún mi ò dáa rárá. lóòótọ́ ni kò dáa lóòótọ́ torí bí wọ́n bá tiẹ̀ ṣe é àwa ó yẹ kó jẹ́ nìkan ṣoṣo wọ́n wá parapọ̀ wọ́n dì pàǹpà lé ọ lórí àmọ́ bá kò tí ì bàjẹ́ o nítorí ọba fẹ́ gan ni kò sọ. ó yẹ kí wọ́n jí ìyà ohun tí wọ́n ṣe fún mi. àṣẹ ti gùn mo fún ọ lóore ọ̀fẹ́ kó padà lọ kó lọ ṣe wọ́n bó ṣe ṣe sójú. ẹ ṣe ìyá o. ojú ìjojú tí mo ti máa ń rí nínú estate yìí right. no actually ọ̀rẹ́ mi kan ni mo wá wá síbí báyìí um, ó ní goodness estate ní ayọ̀lá close. goodness estate yeah. close. Oh. and mi ò wà familiar pẹ̀lú area yìí so mo ti rìn káàkiri gan-an ó wà difficult for me láti find way mi. Ah, oh my god okay so ibi tó ti wá ṣé kò jìnnà síbí ṣá ó jìnnà o. far from here. yeah. Ah. It's a problem ti wà nìyẹn because um, yeah, that's that's more like that's more like a serious problem because in tí mo rò ní you know um, ah, man i'm trying to see how i can help you out. ọmọ kó dàbí pé um máa lọ sí Èjìgbò it's a village ní Ọ̀ṣun kó wá jẹ́ pé that kind of name ó exist lẹ́kọ̀ọ́ náà do you understand kó wá jẹ́ pé ti tọ̀ṣun ló wà kó wá rò pé o ti débi tó ń lọ meanwhile Èkó gangan níbi tó ń lọ. wow because for real this is goodness estate but sori goodness estate tí wọ́n sọ yẹn tí Ayọ̀lá close yẹn wà ń it's actually far from here. Wow. Like, trust me, and if I'm not exaggerating, tí mi ò ṣe pé mo ń kára mọ́ anything or anything, it's gonna take you like another two hours to get there. Wow. Like, trust me, it's it's it's a, it's far from here. Ah man. Uh, okay. Um, <laughs> because Ojú ló ń rojú ṣàánú and then you're so adorable to just kéèyàn kọ mojú kúrò lára you understand? Okay, I, I can help you. You, you, you get in the car. Kí n tiẹ̀ kọ́kọ́ gbé ẹ kúrò because wọ́n wà security conscious gan nínú bíbá so let me take you off here then tabadenu moto we can talk if i can take you there or we look for another alternative thank you so much You're, no no it's okay come come right here let me just open the cup for you oh wow that's far from here oh oh ṣàlàyé fún dáadáa nìyẹn man serious wow. yes ah. yeah. opportunity lele láti wọ more to see my kọ́kọ́ dáná and ẹrù ọmọ ìgbọ́dọ̀ nǹkan gbọ́dọ̀ bá lálẹ́ so nǹkan tí mo mọ fíù pé mo lè ṣe fún ẹ man man káà. ìjẹtẹ jẹtẹsẹ ẹ mọ jẹ dagunro torí dagunro kò ṣe jẹ. so um, how are you. I'm fine. thinking what do you want to do now kí n kọ́ bí ṣe ń sìn náà mo rò pé bóyá kí n tiẹ̀ padà sí ẹgbẹ́ because bẹ́ẹ̀ ṣe sọ pé bẹ́ẹ̀ jìnnà mi ò bẹ́ẹ̀ máa lè dé bẹ́ẹ̀ mọ́ lálẹ́ o. Hmm, yeah because uh, mi ò tẹ̀lé advice ẹ pé kó máa lọ síbẹ̀ lálẹ́ because um, it's not um, it's not a good thing for hopefully ibi irú ẹ̀ kó ṣe máa rìn kiri anything can happen and then. ó dẹ̀ ní kó wá bá ṣe weekend ni right? yeah. Ah, wow. afẹ́bà weekend ẹ jẹ́ nìyẹn but <laughs> ó bá ní kò tí ì because you can still have a very fulfilling weekend if you don't mind èmi lè mo lè decide láti eh, and then we can hang out together so you can have all the fun you want and tó hotel my house is more like like I don't know like a paradise if you want so we can be together in my house and have fun then ó lè máa you know so that you don't just come stressed out and all that so we could. Okay. No problem. Amazing, amazing. Okay, she said no problem, so <laughs> that's fine. All right then, no I'll Alaja Kima. And let me just drive you home then. Okay. Thank you. Here you are. Yeah. ah! ọmọ sí o ẹ̀yin ará òdì kejì ládùúrú bá dẹ̀dá ṣe fẹ́ràn yín tó kẹ́ ẹ̀ sì rójú tán kẹ́ ẹ mọ wá ìrójú kiri ẹ fẹ́ sísí kù ẹ wá ń fọwọ́ ra mú ohun ọwọ́ yín ò tó ẹ ń fi gọ̀gọ̀ fà á ah! ẹni ẹlẹ́ni ń bá tiẹ̀ lọ ń lọ ṣèdájọ́ fáwọn tó ṣẹ̀ ẹ́ ìyí táwọn yẹn ṣe tí ò dáa lẹ́yìn náà tún gbìyànjú àti ṣe tandila ni ò Tandi tandi tún gbé kò sí wàhálà ọmọ oníbùdó ọ̀ya máa kún ọ̀bọ̀ máa kún ọ̀bọ̀ máa kún ọ̀bọ̀ wà to me? Oh, damn! dà mí lórí I must confess hmm. oh my goodness orí àwọn ọmọ yẹn ò pé rárá I'm telling you it will máa sùn. Hmm. ẹ̀gbọ́n. ta ni ta ni ta ni ẹ wọ ẹ yọjú mo fẹ́ mo fẹ́ rí yín. mi ò ráyè mi ò ráyè. ẹ̀gbọ́n tó bá jẹ́ pé ẹ bí sínsìn ṣé ẹ wá tó mi mo fẹ́ sáré oníkọ̀ọ̀kan tí mo fẹ́ bá discuss òun lè wà. ẹ wá tó mi ò ráyè tiẹ̀ kò wá get out. ẹ̀gbọ́n how long. oh god kò sáyè kò sáyè ṣé máa ń bọ̀ sí i wọn ò mọ nǹkan tó tọ́ wọn ò nǹkan tó yẹ ẹwà sọ fún ẹ̀mí aṣọ mi pé ibi ló máa kú sí i. Ah, ibi ni mo máa kú sí o. yéè pa ah, ọmọ òdúdú kí ló dé àfi bẹ́ẹ̀ ni ni mo jábàálẹ̀ ẹ̀ ni sọ àfihàn bọ̀ tó ń pè tó ń kọlẹ̀kùn tó ń ṣe gbogbo yẹn èmi ò ní ṣílẹ̀kùn mi ò ní ṣí ẹ sílẹ̀ bá ṣíjọ́ máa wà láàárọ̀ lálẹ́ ilé máa gbọ́n mi sí mọ́jọ ẹ tìdìbì ni. so o really enjoy mi. ó ṣẹ̀ṣẹ̀ ṣe mí sí ìdí tí ẹ̀gbọ́n ṣe fẹ́ fi ẹ sílẹ̀. <laughs> Ah, àwọn ọ̀sìn. ṣòrí for the next few days tó fi máa wá ń mo ṣe wá mi ní jẹ́ kó jáde nínú yàrá yìí. yeah truth be told nítorí àwọn ajégunjẹran tó kù nínú ilé wọ́n lè bá tiẹ̀ jẹ́ kó lọ rún ẹ̀ so mi ò ní jẹ́ kó step out of this room not anymore. jọ ṣé mo lè ṣe kan sí i. no problem. no problem oh my baby girl jẹ́ sáré parí transaction yìí jọ torí ọlọ́run. <laughs> no problem. problems slogan ẹ tí mo like jù nìyẹn wọ́n ní no problem mo love slogan yẹn máa wọ́n tiẹ̀ really ah! <laughs> dùn Ha ha! three days tó fi máa wà bí gbogbo nǹkan tó bá fẹ́ oúnjẹ mímu everything màá máa gbé wá fún ẹ ní gbogbo kò sí no problem. no problem. <laughs> orí mi mú o tún ní no problem. Ah! Trump yìí ṣáà máa ń wá wàhálà ṣá. <laughs> I love you when you say no problem. Come here, baby. I need to go somewhere. Kommt, Mama! Mo dáràn! Yé! Mo dáràn! Yọ èmi ayé mi! Ṣebí wọ́n ló ní kí n kú síbi? Ibo ló wá ń sá lọ? Mo ti kú síbi máa bọ̀ wá bá mi ṣeré. Maku, Maku, Maku, Tatatani, Tatatani. Ah, èmi ayé tèmi yèyé. Mo dárò, mo dárò. Ọ̀dẹ̀ kò ṣí ilẹ̀kùn yẹn láti òní di ọ̀la, o ò lè rí sí. Ọ̀rẹ́ ẹjọ́, ẹjọ́ tí wọ́n lò, ẹjọ́, ti gbàgbé ni wípé má ṣe lòògùn mọ́ rí ẹni bá ti ṣe ó di dandan kó rí i òfin adẹ́dá ni béèyàn bá ṣe eré báyìí kọ́ bá mọ bí iná ọgún yọ gbẹ̀san rẹ̀ béèyàn bá sì ṣèkà tí yóò di kékeré báyìí lọ kódà kan dáyàn lẹ́ẹ̀kan náà kínkínní báyìí yọ gbẹ̀san ẹ̀ ẹ̀yin ti gbàgbé ni àṣegbé kan ò sí àṣepamọ́ lọ́wọ́ àìlójú inú ní yọ ilẹ̀nu àtàìnímọ̀ nípa ẹ̀mí torí tẹ́ ẹ bá nímọ̀ nípa ẹ̀mí ni ẹ mọ̀ pé kò sí àṣegbé kan bì kan àṣepamọ́ ló wà ọ̀tún òsì àwọn èyí tí jókòó lórí ìtẹ́ wa ẹni bá sì jókòó lórí ìtẹ́ wa. ó sì dèrè bọ́lá. ọ̀yà ẹ mọ́ fàkókò ṣòfò ẹ kọrin fún wọn. àṣegbé ti kú àṣepamọ́ ló kù ṣíṣe làá bá ọ̀rẹ́ mi kíyèsí wa rẹ̀ àṣegbé ti kú àṣepamọ́ ló kù ṣíṣe làbá ọ̀rẹ́ mi kíyèsí ọ̀rẹ́. ọláfẹ́wá mo ti ṣetán pẹ̀lú ẹ̀ ó yá sí ilẹ̀kùn yẹn kó máa lọ. yẹlé ó yá sí ilẹ̀kùn yẹn ó máa ṣí. ṣílẹ̀kùn. <laughs> ara mo ti fi ẹ́ dá àrà tó wù mí tán o lè ṣílẹ̀kùn kó máa lọ. ó sì ẹ ṣe. hùwà ìbàjẹ́ láwùjọ ah! nítorí àìlójúnú wa àìlójúnú ló ń mọ orí gbóná. sórí ọlọ́ ẹwà tó mi lèmi lè dá sẹ́rí àbá ọmọdé méjì yọtọrí Ọlọ́run Ọlọ́run bá mo fi bẹ jọ àṣìṣe níjọ dáríjì mi. ẹjọ please i beg of you please. ẹ má wulẹ̀ bẹ̀ mí mọ́ àrékọjá ti bá ilẹ̀ tó ṣú ewé tó bá sì ti jábọ́ lára igi kò tún padà sókè mọ́. Ah, èmi ti mú yín rìnrìn àjò nínú ẹ̀mí mo sì ti ṣe ìdájọ́ tó tọ́ fún yín ẹ̀yin ò mọ̀ pé ikú ogun nípa kíkọjú ikú odò nípa ọ̀mùwẹ̀ lódò òwò tí àdámọ̀ ń ṣe ní kú àdá lẹ́yìn. ìwọ ọláfẹ́wá. mo ń dáhùn. láti òní lọ olóríire rẹ ti di ẹni tí ó máa tọrọ jẹ. ó ní tọrọ jẹ lásán o gbogbo ayé yóò máa kórìíra rẹ bí ìgbọ̀nsẹ̀. torí ọlọ́run má ṣe bẹ́ẹ̀ mo fọlọ́wọ́ máa bẹ̀ ó pọ̀ agbada sí burúkú ò ní dé bá wa ọ̀rọ̀ torí ọlọ́run. ìwọ àrà ah, láti òní lọ nǹkan ọmọkùnrin rẹ ò tún ṣiṣẹ́ mọ́. Eh! ẹjọ́ tó lọ ẹ má jẹ́ kó ẹ má jẹ́ kó tẹ tọ̀ mí ẹjọ́ tó lọ ẹ o ti di ọlọ́dẹ orí láti òní lọ. mọ́mí mọ́mí mọ́mí ìgbà tí mo fi jẹ́ ìyàrá mọ́mí àṣepamọ́ ló. ọ ah, mo dáràn mo dáràn tèmi padà bá mi mo dáràn ayé mi bàjẹ́ ah, bàjẹ́ ìran padà sí burúkú ṣàánú mi torí ọlọ́run jọ ṣàánú mi irọ́ irọ́ oníkálukú ní tiẹ̀ lára o oníkálukú ní tiẹ̀ lára o oníkálukú ní tiẹ̀ lára o mo dáràn ṣe lọ sọ́wọ́ ta káyì torí ọlọ́run kò lọ́wọ́ bá bẹ̀ bí o ṣe kò lọ́wọ́ bá bẹ̀ ẹ jọ má jẹ́ ìran padà sí burúkú ṣàánú mi ṣàánú mi má jẹ́ ìran padà sí burúkú ẹ wá tó mi má jẹ́ ká padà sí burúkú ṣàánú mi jẹ́ o dájọ́. Ah! iná iná o iná mo dáná. àṣegbè ti kú. bá mi get um, red wine ẹyọ kan tó tutù wọn náà máa mú change lọ. thank you sir. All right ṣára yín dẹ̀ ti balẹ̀ sí. ìgbèdè ogún jẹta kí ló dé méjì mú yín kóra ọ ah, ah. tutù ṣá bí aláyé ń gbé nǹkan tó mọ jẹ dé. Bọ̀dá. Ah. Bọ̀dá. Oga. Ah. Àǹtí.